ìyá Mohbad ìyá Mohbad ìyá Mohbad mẹta ni mo pè ẹ́ I hope and I pray that this audio got to you pé orí ọ́díò yìí gbà orí ọ́díò yìí lísìtì sí ìyá Mohbad tí wọ́n bá ń pọ pé obìnrin tí ò ní tìjú nọ́mbà one nìyẹn. o ò ní tìjú rárá rárá rárá rárá àtọ́ làtọ́ obìnrin tí ò ní tìjú ni ẹ obìnrin bíi tiẹ̀ ni mí ìyá in fact Mohbad ó dàbí bíi second born ni Mohbad jẹ́ fún mi kò bá mọ̀ pé kò ń ṣe obìnrin tí ò ní experience àbí tó kọ̀ jáde síta tó kọ̀ fẹ́ bú ẹ àbí tó kọ̀ fẹ́ sọ̀rọ̀ police bọ́ ní pé oní orí yọmí oní kọ́ má dáwó fún ẹ pé ò kì í ṣe obìnrin dáadáa ò kì í ṣe gbá wọ́n á sọ pé kí ló ṣe fún kí ló ṣe gbá fún sórí gbogbo àwọn tó ń support ẹ wọ́n láìkẹ́ wọ́n láìkẹ́ ẹ̀dà pé wọ́n láìkẹ́ ọ̀ọ́kọ́ jẹ́ obìnrin bíi tiẹ̀ kó jẹ́ obìnrin bíi tiẹ̀ o ò rí ẹgbẹ́ ẹ àti yìí tí ò tó ẹ tó jẹ ìyà tó ju yìí tó jẹ lọ́dọ̀ bàbá Mohbad tí ò da ọmọ ẹ lẹ̀ áìdà tó kọ́ ọmọ ẹ lọ ọ̀ tó make sure yìí pé o òun ò fẹ́ ọkọ mọ́ o ṣùgbọ́n àwọn ọmọ wo òun ò lè fi wọ́n lẹ̀ ọjọ́ tó bá rí ráìsì tó pọ̀ díẹ̀ tó jẹun tó kù á gbé fáwọn ọmọ ẹ̀ ọjọ́ tó bá ríṣu asáré wa mú fáwọn ọmọ ẹ̀ bó jẹ́ tọ́lọ́kọ́bọ̀ lónìí asáré wa mú fáwọn ọmọ ẹ̀ o ò rí obìnrin tí ò tó ẹ lọ́jọ́ orí àbí tó jẹ́ ẹgbẹ́ ẹ àbí tó jù ẹ lọ tó níṣòro pẹ̀lú ọkọ bíi ti tiẹ̀ tó dẹ̀ ti ṣàbíyamọ méjì bíi mẹ́ta tó torí pé òun ò fẹ́ kíyà jẹ àwọn ọmọ òun tí ò fẹ́ ọkọ mi ó rí àbí orí ọkọ̀ máa jáde síta ẹnu ẹ̀kọ́ wa máa dúwó tòwòtò ṣó yẹ kó tiẹ̀ máa jáde síta torí èmi ò tiẹ̀ màwọn tó ń gbé e síta báyìí náà náà ṣe gbígbé náà ní interview ẹ̀ lórí titus náà ní pé customer send account number àwọn oníranù bíi tiẹ̀ àwọn náà àwọn tí wọn ò dẹ̀ ṣiṣẹ́ fowó àwọn owó nàbì àwọn owó burúkú àwọn owó tí ò sí ọwọ́ ọlọ́run bẹ̀ àwọn náà náà máa sọ pé wọ́n fẹ́ máa dáwó fún ẹ dáwó fún ẹ fún kíni kí náà fẹ́ máa dáwó fún ẹ fún a lot of single mother wà ń ta mbẹ́ yẹn tó jẹ́ pé wọ́n struggle láti dá tọ́jú ọmọ wọn wọn ò dáwó fún wọn ìwọ tó fọmọ lẹ̀ fún káti ẹ̀ gbàgbé ọdún márùndógún o tí bàbá ẹ̀ pé káti ẹ̀ dúró lórí ọdún mẹ́wàá tí bàbá ẹ̀ tí Mohbad fúnra rẹ̀ ten years I no see my mommy ó dẹ̀ wà ní Nàìjíríà pẹ̀lú ọmọ ẹ̀ kò ṣe pé ó lọ wà nílùú òyìnbó o ó dẹ̀ wà ní Lagos state o kò ṣe pé bóyá o wà ní Èkìtì ilẹ̀ haúsá o àbí east ló wà o tó máa rí bí awáàsì o ten years ànọ́sí màmọ́ mi ò lọ dóko òṣì ò lọ dóko ìrànà okó òṣì ẹ̀ náà tó ó yẹ kí ó máa jẹ ìyà kó máa fi ká sẹ́nu náà sódà tá a lè kọ́ àwọn tó kù lọ́gbọ́n instead wọ́n embrace ẹ wọ́n ní kó máa gbá kàtí nọ́mbà kan máa dáwó fún ẹ owó kí náà fẹ́ dá fún ẹ bá dáwó fún ẹ kò sí kan náà tó lè fi ṣe kò sí kankan tó lè fi ṣe because o lẹ́tọ̀ọ́ láti gba owó yẹn o fi ọmọ lẹ̀ ọmọ dé stage tó jẹ́ pé ó lọ fi join gang burúkú tó fi mú gbó tó fi ṣe gbogbo òsínbẹ̀ láti tọwọ́ sọ́nà ṣebí òun ló ti títí tó fi dọ́dọ̀ Naira Marley nígbà tó fi dọ́dọ̀ Naira Marley tó dẹ̀ ti rí pé owó ti yọjú ó sáré jáde O declare rẹ̀ àsìyẹ́ ẹ̀ torí owó olè ó wá dé Oríyọmí ní kán má dáwó fún ẹ ó mọ ọkọ tó ṣe fún Oríyọmí is right hundred percent right obìnrin bíi tẹ́ ni mí mo support Oríyọmí gbogbo àwọn tó bá dẹ̀ dáwó fún ẹ kò sí kankan tó lè fowó yẹn ṣe because o kì í ṣe obìnrin rere ẹ dẹ̀ pọ̀ níta ẹ pọ̀ níta ẹ da ọmọ ọlẹ̀ ọkùnrin máa da ọmọ ọlẹ̀ obìnrin máa da ọmọ ọlẹ̀ ọkùnrin afọmọ ọlẹ̀ á lọ fẹ́ ìyàwó mi á fọ́kọ̀sì sí ìyàwó mi tó lọ fẹ́ àtàwọn ọmọ ẹ̀ á àbádọ́nà ọmọ sẹ́yìn kò ní bojú wẹ̀yìn ta ló bẹ̀yìn gbà tẹ́ gbé bí wọn wá sílé ayé obìnrin náà máa da ọmọ ọlẹ̀ á mi kò ní bojú wẹ̀yìn okó òṣì ẹ tó dó lọ ṣóṣì ń do báyìí ṣóṣì wà lábẹ́ tó ń dùn mọ́ ẹ okó yẹn náà ò gbé ẹ obìmọ̀ ń bẹ̀ náà ò lè dúró síbẹ̀. Si ilé tí ó ti kọ́ fún ẹ ń kọ́ ẹni tó lọ bímọ fún tó sá lọ bá owó tó ti kó fún ẹ ń kọ́ ọmọ tó àbádàn ló ló ṣe ń gba ṣọ́ọ̀bù fún ẹ ẹni tó lọ kó lọ bá tó lọ dókó òṣì lọ́dọ̀ ẹ tó lọ bímọ fún kò lè ṣí ṣọ́ọ̀bù fún ẹ kò lè ra mọ́tò fún ẹ ọmọ yẹn náà ló padà wá bá ló ń gbalé fún ẹ ò ní tìjú sọ̀rọ̀ ẹ̀ do a máa tọrọ owó ìyá òṣì ìyá aláìnítìjú aláìnítìjú ẹ náà ló ń bẹ ẹ jáde tó ń ṣẹnu wé tètè ẹ nǹkan tá lọ́ bá ṣe tọ́kẹ ẹ ṣe afẹ́ sọ̀kò pa tó bá sọ kí nìkan tó fi ṣe tó fẹ́ sọ̀kò pa ṣóun ló yí Mohbad lọ́rùn ni àbí ṣóun ló yí lọ́rùn òun ló fẹ́ sọ that's the only thing tó lè sọ báyìí kan sọ pé wọ́n fẹ́ sọ̀kò pa lọ́ba tá bàbá Mohbad tí ò bá ti sí yẹn bẹ́ẹ̀ kí nìkan tó fẹ́ sọ. So àbí sọ́rí ò sí mẹ́ẹ̀mí tó ti lọ gbowó eléyìí àwọn bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló lọ́ọ́ bá yáwó ibo ni wọ́n lọ tó ti lọ bá ọmọ ẹ̀ yáwó láti lọ sílé ìwé àbí láti ẹ̀ ti jẹun ten years I no see my mummy my brothers are hungry landlord dey worry. daddy gather money make I go poly I go poly I don dey do baku àbọ̀ etí ẹ̀ di òòlà etí ẹ̀ ò gbọ́ ọmọ ẹ̀ kọ orin yẹn kó tó di pé o ṣaláìsí o dẹ̀ fetí ara ẹ̀ gbọ́ o ṣe sọ pé kọ́mọ ẹ̀ gbórin yẹn kúrò ní ní circulation kó kó cancel àbí kó withdraw ẹ̀ kó má pilẹ̀ ẹ̀ pé wọ́n ló pamọ́ ẹ̀ bọ́sìtò wa sọ kọ́kọ́ ka àwọn kan wọ́n kóra wọn jọ àwọn tí wọ́n níṣẹ́ àwọn olè bíi tiẹ̀ greedy people torí ẹ̀ ti jọ sọ láàrin yín tó bá ti bá ẹ owó ẹ̀ jọ pin láàrin ara yín wọ́n ní kán máa wọn ò tí ì sọ òṣìṣẹ́ interview ẹ̀yọ̀ kan wọn ò tí ì mọ ọkàn tó pa wọ́n ní kán máa gbá àkáǹtì ẹ̀ síta kán máa dáwó fún ẹ owó tí ò sí kankan tó máa fi ṣe because o lẹ́tọ̀ọ́ sówó yẹn rárá àtọ̀ padà lọ́bọ̀ ọkọ tó o fẹ́ nà kó lọ jókòó tì tó fa àwọn ọmọ ẹ lẹ̀ kó lọ jókòó tì ṣèbó náà làdúrà náà ti yàyàkuyà mọ́ ẹ lọ́wọ́ yẹn náà o ráwọn obìnrin tán dìnnáì ara wọn tí wọ́n gbalé ọkọ míì lọ tán jókòó ti ọmọ wọn tó o bá tiẹ̀ lè jókòó tí wàhálà yẹn ju ẹ̀mí ẹ̀ lọ wàá dúró sókè rè wàá dẹ̀ máa tọ́jú wọn tí bàbá wo bá gbà kó kó wọn lọ ṣé tó bá tó bá lọ ń drop kankan tó bá wà lọ́wọ́ ẹ̀ wàá lọ ṣiṣẹ́ nǹkan tó bá lè ṣe wàá máa rí pé ó tọ́jú àwọn mẹ́ta kí láǹfààní obí márùn mẹ́fà òsì kankan tó jókòó tí tó tọ́jú inú gbogbo wọn ó wáá fẹ́ jẹun ọmọ àmọ́ bójá torí ìwà ẹ̀ gan torí pé ó padà wá ó ti wá ní power gan lórí ọmọ yẹn gan ni ọlọ́run ṣe mọ́ ọmọ yẹn gan lọ àmọ́ because kábíyèsí lọ́lọ́run ọba kò sí ó lóun máa bẹ ìṣẹ̀ ìrandíran lórí lórí ìyá àti bàbá àti ìrandíran àti great great great ìgbà tí ó bá dẹ̀ máa dùn wá jù òun lọ́lọ́run máa wá dìde láti fi ìyẹ̀ ẹ̀ṣẹ̀ wa jẹ wá ó lè jẹ́ pé torí ti tiẹ̀ tó jókòó rẹpẹtẹ tó fẹ́ máa jẹ nǹkan níbi tó ò jìyà sí tó sóòsì ó lè jẹ́ òun gangan ní nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad ṣe ṣẹlẹ̀ sí wọ́n á sọ ẹkú òṣìkiri olóòmọ nǹkan tó ṣe foríyọmí oríyọmí má dá lóhùn o má tẹ̀ fèsì sí kò dẹ̀ sẹ́ni àwọn oníranù bíi tiẹ̀ náà wọ́n máa gbowó fún ẹ kò sí èèyàn gidi kò sí obìnrin rere tó máa sọ pé kán máa dáwó fún ẹ àwọn oníranù bíi tiẹ̀ náà wọ́n máa dáwó fún ẹ.